الحمد لله غافر الذنب وقابل التوب شديد العقاب والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتمسكوا بهذا الدين واعبدوا الله حق العبادة واسألوا الله العافية في الدنيا والآخرة وصلوا الله المغفرة وصلوا دار الأبرار وتعوذوا من نار جهنم عباد الله واعلموا بأن الله خلق العباد وهو قادر عليهم نار جهنم عباد الله دار الكافرين والمنافقين والعصاة من الموحدين أصحاب الكبائر دون شرك وكفر كالذين يقتلون الأنفس أو يزنون أو يأكلون الربا أو يتعاملون مع الميسر نسأل الله تعالى عز وجل أن يحفظني وإياكم من نار جهنم إنه على ذلك قدير أدوك فمولون وباوه ọlọ́run ọba ọba tí adúpẹ́ fún yìí òun náà lọ́ba tí máa ń ṣàforíjì ẹ̀ṣẹ̀ wọ́n bá túbá lásìkò wọ́n bá túbá lásìkò ọlọ́run ó pa gbogbo yìí tó ti wà lẹ́yìn ọlọ́run ó pa rẹ̀ bẹ́yẹn bá ọlọ́run ò túbá tó fi wá jáde láyé lórí tọ̀hún bá bọ́ sọ́wọ́ ọlọ́run ọlọ́run ọba ó lérí ìyà fún wípé bóun ṣe jálà àánú tó wọn máa ń ṣàánú ẹni wọn bá gbámú ẹni tó bá bọ́ sínú ìyàwó ìyàwó lé o ọlọ́mọ sì wá lọ́mọ náà gbogbo òde tọ́lọ́ sọ fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọjọ́ bàjẹ́ májò jẹ sábàbí táàfi wọ̀nà ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run anú ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run anábọ̀wá Muhammad kọ́bá àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kọ̀sọ́ba tó yẹ kásìn anábọ̀wá Muhammad irú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹ̀yin ẹlúsìn ọlọ́run ọba wa yọ́dá ká lè sàlékún ìbẹ̀rù ọlọ́run ọba wa ká lè mọ̀ pé ọlọ́run ọba aláà ọdá wa torí káwá sìn ká sì gbọ́dọ̀ sọ́lẹ̀ lẹ́nu tá a bá ti ń sọ tá a ń gbọ́ àmọ́ bẹ́ẹ̀ lọ́n máa jí lílò rẹ̀ ọmọ rọrùn fún wa ìwọ ọlọ́run ọbẹ̀ ọ pẹ̀lú agbára rẹ̀ àti àánú ẹ̀ àlàáfíà alẹ́ ayé onáà ní fọkànbalẹ̀ àlàáfíà ọ̀run òun náà ní kí wọ́n wà lè jẹ́nà wàhálà ayé àti wàhálà ọ̀run kọ́lọ̀ mọ́jẹ́ ní kọ̀kan wọ́n ṣe kò ń gẹ̀rẹ̀ ẹ wá lọ lè mà ẹ̀yẹn ru ọlọ́run ọba ẹni tó bá ilé wọbẹ̀ pẹ̀lú bọ́lá wọn máa ń júwe rẹ̀ yìí ah, títí ẹ̀ ọ̀sádánwò kan tó tó kéèyàn wọ náà lọ kò sí ìdẹ̀ra kan tó lọ́mọ tó tó ni kọ́lọ́mọ sàyè jẹ́ nìkọ̀ọ̀kan wá wọ̀ kọ́lọ́mọ jẹ́ atọ́náwò ká tó wà sì jẹ́ awọ iná gbére yìí náàrù jahannam iná iná iná tá irinṣẹ́ kan ni nínú àwọn irinṣẹ́ tí ọlọ́mọ fi ń jẹ ẹ̀dá rẹ̀ níyà kò wá sí ẹnìkan tó lè fara gbà á tó lára tó lè gbà á àfi ká máa bẹ láwọn ọba àlá nínú àánú rẹ̀ kọ́lọ́mọjà wọbẹ̀ lẹ́yìn náà ká máa wá ṣiṣẹ́ táàfin ní wọbẹ̀ àdúrà nìkan ràn ọmọ sàdúrà kọ́lọ́mọjà wọná ó sì máa sá fún iṣẹ́ tí ó mú ọwọ́ náà nígbà tó ọlọ́wọ́n aláàtí ọsọ alùkùránì kalẹ̀ ọlọ́wọ́n aláàsàlàyé ní ayé àtọ́pọ̀ rẹpẹtẹ ìpẹ́tẹ́ bá ti ń ṣe léyìn ẹwọ̀ná ẹni bá ń ṣe yọ wọ̀ná gbére kò ní jáde mọ́ ẹni bá ń ṣe léyìn yọ wọ̀ná yọ padà kú àmọ́ ìta ń bẹ lọ ni pé ètò kéré jù nínú àsìkò téèyàn máa ń lò nínú ná kọ́lọ́mọjà bá wọn lò kọ́lọ́mọjà bá wọn wọbẹ̀ kọ́lọ́mọsà fi asúnà àwọn tí ó wà jẹ́nà ń bẹ̀rẹ̀ tí ò ní jáde mọ́ ẹ̀yọ́ yá mi nínú ẹ̀sìn wa dárul azab ẹ̀rí iná ọlọ́run ilé ìyà ni àwọn àwọn ọlọ́run ọba aláàkọ́bẹ̀ kalẹ̀ fún àwọn mẹ́ta náà ni àwọn mẹ́ta náà ni alikafirun àwọn kèfèrí tí wọ́n gbà síláàmù gbogbo ẹni tẹ́bà ti gbà síláàmù ni wọ́n pè ní kèfèrí wọ́n sì yẹ méjì o bọ́lọ̀ ń ṣe sọ́nà ní sọ́yẹ̀ ipò gbogbo ẹjọ́ bá ti kú sínú ẹ̀sìn míì tí ó jẹ́ Islam yóò wọ̀ náà lọ kò sì ní jáde mọ́ àwọn ẹlẹ́ẹ̀kejì náà làwọn kèfèrí kèfèrí làwọn náà àmọ́ wọn ń darapọ̀ mọ́ wa mùsùlùmí ìyàtọ̀ tí wọ́n nìyẹn àwọn náà wọn ò bìlífù Islam wọn ò sì bìlífù ọlọ́run Allah wọn ò sì nígbàgbọ́ nú ẹ̀ àmọ́ wọ́n ń darapọ̀ mọ́ àwọn mùsùlùmí wọ́n ń ṣe bí mùsùlùmí àwọn náà pè ní mùnáfikùn kọ́lọ́mọ́jà wà nù wọn àwọn abọ̀rìṣà pọ́nbélé táwọn jòkó síjó sa wọn àtàwọn mọ̀náfìkì tí wọ́n ń sọ sàtán tó ń wá sí mọ́sálásí kọ́lọ̀mọ́jì àjọyìn wọn àwátà ń bẹ láàrin wọn kọ́lọ̀mọ́sàjá lè kú o nítorí pé tọba ti jáde láyé tọba ti wà nù kanú àwọn méjèèjì ta kọ́lẹ̀ yìí ọwọ́ náà lọ èmi kí mo sọ bẹ́ẹ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta làwọn mùsùlùmí mùmíní kọ́dà ń bẹ nínú wọn tó jẹ́ pé àpẹẹrẹ sí ń bẹ lára wọn kò ṣẹbọ bẹ́ẹ̀ ni ọba wọn sọ̀gùn ọgbọ́lọ́gbọ́ àdúrà nìkan ní máa ṣe kò mú kankan papọ̀ mọ́ lọ́hùn amẹ́nidá wíyìn ó ti tara bọ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gbàngbàngbàngbà tí ìṣẹ̀bọ̀ bí ká gbẹ̀mí èèyàn láìṣẹ̀ ẹni bá pààyàn wọ ọ̀nà ọlọ́run àfi tó bá túbá àfi tọ́lọ́run bá fẹ́rí yìn ẹni bá ń ṣe ṣìnà tí ó bá túbá yóò wọ ọ̀nà ọlọ́run ẹni bá ń ta tẹ́tẹ́ tí ó bá túbá yóò wọ ọ̀nà ọlọ́run ẹni bá ń gbowó ilé àbí ń yá àyàn tí ó bá túbá yóò wọ ọ̀nà ọlọ́run ẹni tí ń gbomi lójú bàbá rẹ̀ àtìyẹ́ ẹ̀ tí ń bà wọ́n nínú jẹ́ tí ń pa wọ́n lẹ́kún tí ó túbá yóò wọ ọ̀nà ọlọ́run ọlọ́run ọba ọlá ó ti làámọ́lẹ̀ ó ní a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní inna Allaha òun ọlọ́run la yaghfiru an yushraka bihi gbogbo ẹni tó bá mú kan mímọ́ ọlọ́run ọba àbí sẹ́sìn mi yàtọ̀ sí Islam ọlọ́run bá lóun ní fẹ́ríjì o ẹni wọ́n bá fẹ́ríjì mọ́ ojú sí jama inú náà ọlọ́run ọwọ́ ọba wo bí ọ̀bọ̀ wo ọlọ́wọ́n bó lọ́wọ́ sọ̀rọ̀ rẹ̀ yóò fòun náà síná àmọ́ yọ padà yọ kó àsìkò tó kéré jù náà àsìkò kọ́lọ́mọdé á lò nínú náà ọlọ́run nípa àyànlẹ́kún ọgbowó àwọn ìdájọ́ ó sì gbèjá ọ̀sọ̀ wọn sọ òkùnkùn alẹ́ tí ọba róhùn dá padà tó fi jáde láyé tọ́lọ́wọ́n bá sì fẹ́rí jìn yọ wọná kó tó àwọn kèfèrí náà wọ́n mọ́sálásí ìsàlẹ̀sàlẹ̀ láàkọ́ àwọn sí nínú náà iná lè mọ̀ná fi kí iná fi dárìkìlẹ̀ asfali minan nar torí pé ọ̀rọ̀ tí wọ́n léwu púpọ̀ wọ́n sàbòsí fún islam wọ́n bà nǹkan jẹ́ ní islam púpọ̀ torí pé wọ́n sí lára wa wọ́n sì ń darapọ̀ mọ́ wa lẹ́yìn náà ni ó sì wá kan àwọn olùgbàgbọ́ òdodo tó tara bẹ̀ṣẹ̀ ńlá kan tó yàtọ̀ sẹ́bọ tí ò túbá tó fi jáde láyé tọ́lọ́wọ̀n òsì fẹ́rí jìn lọ́rọ̀ ìbádàlá ẹ̀yìn ọdún sàn ọlọ́run ọba wa anábì amasa di ọlọ́run ọba Allahumma inna a'udhu bika min adhabi jahannam anábì amasa fọlọ́run tó bá ti parí àtáyá fún ọlọ́run mọ́jẹ́ wọ jahannama o anabi àmà bẹ́lọ̀ ní gbogbo orun tọ́bá ti kí nítorí pé anabi ọlọ́run bá ti mú ojú rẹ̀ tó nígbà tó lọ al-Isra wal-Miraj nígbà tó lọ sókè sánmà ọlọ́run bá fi iná hàn ọlọ́run fàlì jẹ́ náà hàn ife orí bí iná ó ṣe rí ni in tí ó padà ṣẹlẹ̀ ọlọ́run ti nímọ̀ nípa ẹ̀ ọlọ́run ní àlìjánà bí ó ṣe rí ni ọlọ́run bá ní innal ladina kafaru ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n jẹ́ kèfèrí tí wọ́n gba Islam min alil kitab bóyá nínú àwọn tí a ti fún tíra síwájú àwọn kiri yóò ní wọ́n sọ yẹn àwọn alátẹ́wọ́ mùsùlùmí àbáwọn tí wọ́n ń bọ́gí bọ̀ pẹ̀ ọlọ́wọ́n bá ní fi nari jahannam iná jahannama yẹn ni wọ́n wọ̀ àwọn lákọ́ kalẹ̀ fún khalidina fiha wọ́n pẹ̀ ń bẹ̀ wọn ní jáde mọ́ wúlà ìkàhùn sharrul bariyya ọlọ́wọ́n bá ní èèyàn burúkú ni wọ́n wọ́n wálé ayé wọ́n sì pè mí ọlọ́run tì wọ́n wá lọ lè jòkó tí ń tẹ́mi ọlọ́run dá wọ́n rọ kiri kan tọ́lọ́run dá wọ́n ń bẹ tọ́lọ́run dá wọ́n ń pè tọ́lọ́run dá wọ́n gbà pé tọ́lọ́run dá lè ṣe kankan fáwọn wọ́n sì ń béèrè gbogbo rẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n tún ń sọ fún kọ́wọ́ sọ àwọn níbi aburú ayé wọ́n wá fẹ́rí kalẹ̀ fọ́lọ́run ọ̀tọ̀ ni tí wọ́n fẹ́rí kalẹ̀ fún ọlọ́run ọba ní èèyàn burúkú ni wọ́n ayà yìí dojú yẹ wáyé pé ẹ̀sìn tọ́lọ́wọ́n gbà òpé méjì ẹ̀sìn ẹyọ kan náà ẹni bá ti sẹ̀sìn ẹyọ wà lìjánà bẹ́ẹ̀ bá ti ṣe kò sí bomi tẹ́lọ̀ kọ́dà tí wọn náà bá ń dá òtù ẹ̀yí pé wọ́n ti wá pọ̀ tó yìí ṣe gbogbo náà lọ́wọ́n wá dà sí ná ìwọ náà ó sì wọ̀ ná torí pé òbílí fún àyà tó mọ̀ kàyẹn mọ́ ọlọ́tọ̀ sàwọn tó wọ̀ ná ìwọ ní ọpọ́sibù kan máa wọ̀ ná torí wọ́n pọ̀ ìbádọ́là ẹ̀yìn ọdún sàn ọlọ́wọ́n bá wa ẹ má fẹ́ sàn ṣeré o ẹ má fẹ̀sìn ṣeré o àwọn ìyàwó yín àtàwọn ọkọ yín má wọn ọmọ yín ẹ má jù wọ́n fẹ̀sìn ṣeré o ẹ̀sìn gangan lọ́lọ́run torí ẹ̀dá wa ọ̀rọ̀ ẹ̀sìn lọ́lọ́run sì bá wa sọlọ́run àjànú tí jòkó sínú ọkàn yàn tí wọ́n máa sọ pé tí wọ́n sọ wọn ò rí bẹ́ẹ̀ àbó lè má rí bẹ́ẹ̀ kọ́ mọ́sá ìyá ayẹni kọ̀ọ̀kan wa ẹ máa ya nínú ẹ̀sìn wa báwọn kèfèrí àti mọ̀náfìkì àtẹlẹ́ṣẹ̀ nínú àwọn olùgbàgbọ́ òdodo wọ́n bá ti gun òkè àsàrátì ìbúlá ni wọ́n máa já sí wọ́n máa já sí nínú jahannam wọ́n ṣe ń já sínú jahannam yẹn jahannam yẹn fẹ̀ gan-an wọ́n <laughs> ṣe ń já síbẹ̀ lẹ̀kùn ilé iná yóò sì máa sí lẹ̀kùn méje lọ́wọ́ àmì lẹ̀kùn méje lẹ̀kùn sì máa sí kálukú ọmọ wa máa lọ bí ti ọlọ́run bá aláà tó bá palẹ́sẹ̀ kalẹ̀ fún iná wọn sì gbóná jura wọn lọ ẹnìkan ò ní júwèé ilé wọn fún wọn tí wọ́n fi máa wọ bẹ́ẹ̀ ọlọ́run bá ní láha sab'atun abwab ọlọ́run bá ní lẹ̀kùn méje lọ́wọ́ ń bẹ̀ li kulli babin minhum juz'un maksum báàbù òun náà ní lẹ̀kùn lẹ̀kùn kọ̀ọ̀kan ọlọ́run ní apin lọ́tọ̀ọ̀tọ̀ lẹ̀kùn méje ni kálukọ́ ma wá wọ bí tá a bá ti ṣe kíní tá a bá ti ní yá ayyuhalladhina amanu mo pè yín olùgbàgbọ́ òdodo kú anfusakum ẹ̀lẹ́ wá bẹ́ẹ̀ ṣe sọ́ra yín wa ahlikum ẹ̀sìlẹ̀ wá bẹ́ẹ̀ ṣe sọ àwọn ọmọ yín àtìyàwó yín náàrọ̀ kí wọ́n mọ̀ wọ náà yẹn o ẹ̀lẹ́ tara bọ̀bẹ̀rù ọlọ́run tí ó wà láàrin yín àti nẹ́tẹ̀ fi ní wọ̀ ẹ yín o ẹ̀sìn sọ àwọn ọmọ yín kí wọ́n mọ̀ wọ náà ọlọ́run wọ̀kúdù annasu èèyàn ni wọ́n máa fi kóná bí wọ́n ṣe ń jóná báyìí ni wọ́n sì máa kẹ̀sí ẹ̀mí tí ìbá fi táyà tí ìbá kì í bọ́ná àbí rọ́bà ẹ̀ rí i pé yóò tún kẹ̀sí yóò tún jò sí ọlọ́run bá ní àwọn ọmọ èèyàn bàbá ṣe ń da wọ́n síbi wọ́n máa jò sí wọn ò sì ní kú la yamutu fiha wala yahya ọlọ́run ò ní kú wọn ò sì ní sẹ̀mí tó ọlọ́run bá ní àléhà àwọn tàwà ní kí wọ́n máa sọ wọn màláìkà àwọn tàà ní kí wọ́n máa dàwọ́ sínú ọ̀nà àwọn màláìkà ni gilazun shidad àwọn fẹ̀láyà wọ́n nípa ọlọ́run ọ̀dá wọn torí àánú láyà súnà lọ́àmà àmàràhún ọlọ́run aláwọn màláìkà yìí bọ́lọ̀ bá ti àwọn ewé ẹ̀yìn wò mọ́ àwọn àyíṣà aláìjíṣẹ́ tọ́lọ̀n bára wọn ẹ̀nẹ́lọ́bá ti ní kí wọ́n mú ẹ̀nẹ́lọ́bá ti ní kí wọ́n dè ẹ̀tọ́lọ́bá ní kí wọ́n jù sínú náà kò sí tó lè ní kámọ̀ wọ̀ná kò sí sí tó lè dá wọn dótùn òfin ní jù sínú náà wọ́n láṣẹ ni wọ́n máa ṣe ọlọ́mọ lágbájá wọn ò fẹ́ mọ ọmọ ẹni ni wọ́n dẹ̀ ẹ̀rí ọlọ́wọ́ba aláà ó tún jí ó yé wa yí pé àbìlú náà wọlé máa bùdá gbogbo àwọn tí wọ́n bẹ̀ ń lé ayé tí wọ́n ń sin nǹkan ní ìyàtọ̀ sọ́lọ̀ ní tí wọ́n ń sin yẹn òkúta ni o irin ni o igi ni o ní tí wọ́n ń sin ọlọ́wọ́ba ní àgbè gbogbo ẹ̀wà fún wọn ọlọ́wọ́n bá ní innakum ẹ̀yin kèfèrí wa ma ta'budun àti gbogbo tẹ̀sìn tẹ́fẹ́ jáde láyé min dunillah tí ì sí ọlọ́run hasabu jahannam ẹ̀yin lẹ́ jẹ́ ìkóná igi ìkóná fún jahannama ẹ̀yin wa ma ta'budun àti gbogbo tẹ̀sìn wọn náà nàbẹ̀ Isa ànàbẹ̀ Isa alayhi salatu wa òun nìkan ọlọ́run ọ̀yọ́ kó mẹ́ẹ̀ àti gbogbo ẹni náà bá sìn tẹ́nìyàn ò fi ìlànà ká máa sìn wọn kalẹ̀ tó fi jáde láyé torí kò nímà nípa tí wọ́n ń ṣe amẹ́ni tí ń sin irin ni o irin yẹn ọlọ́run ní a kó gbogbo irin tó bọ irin tó bọ gbogbo igi tó bọ gbogbo iná tó bọ gbogbo tó bọ tó jáde láyé gbogbo ẹ̀ lákòjọ tó ló sì máa rí pé ah ojúbọ wà ní ojúbọ wà ní ojúbọ wà ní ọlọ́wà ní àtìyìn àtẹ̀yìn àtójúbọ̀ yín a máa wá fi yín kóná kẹ́ẹ̀lẹ́ mọ̀ pé mi ọlọ́run tóbi ju ń tẹ̀sìn lọ ìnákùn ọlọ́run lẹ́yìn wa máa ta àbùdù àti gbogbo tẹ̀sìn má sì kàn mí lẹ́yìn ọlọ́run min dunillah asọ́bù jahannam ọlọ́run aláà tún sọ fún nínú àyà mi ọlọ́run bá ní kúl rí ànábì bá mi sọ fún gbogbo wọn náàrú jahannam iná jahannama yẹn o ashaddu harra ó gbóná gan o òun ló gbóná jù ó gbóná jù náà táyé lọ ashaddu harra law kanu táwọn èèyàn bá gbàgbọ́ yé bá ń sọ ni wọn bá sá fúnná wọn bá mọ̀ pé iná ọlọ́wọ́n ọba ó jò ó sì gbóná jù náà táyé lọ ìgbà tí ó juz'un min جزء min sab'ina juz'an min nari jahannam ìdá kan nínú sẹ́mùtì إنا jahannama wọ́n إنا iná jahannama wọ́n kó kalẹ̀ wọ́n wá dá sí sẹ́mùtì ìdá kan bẹ̀ òun náà ni iná tí gbogbo wa lò nílùú ayé gbígbóná dá kan nínú gbígbóná sẹ́mùtì yẹn òun náà ni gbígbóná tí gbogbo náà tó wà nílẹ̀ ayé gbóná ọlọ́run wa padà wá fi sixty nine tó kù yóò wá fi kún yóò wá ju ẹ̀dá rẹ̀ síbẹ̀. ni ó gbọ́ lẹ́lẹ́yìn ọlọ́run ọba mẹ́ mọ́tẹ̀lá àfẹ́sù mọ́ àfẹ́sù mọ́tẹ̀lẹ̀ sàkókò gbogbo tí ń sọ yín bí ṣe ń sọ ní mú àyàwó ní kòrá òun èyí sòjí ọlọ́run àbá àti sọ fún ọgbẹ́ mọ́tẹ̀ súnà kèyí sòjí ọlọ́run òjíṣẹ́ ṣetán àbá àti sọ fún ọ ẹni tó ní kò sí ya sàárè sí òní ọgbà jálìkì àmà gbọ́ pé jálìkì àmà bọ̀ ọmọ pé táàmì jẹ́ olùgbàgbọ́ òdodo òun náà ni pé àgbà ń taari gbọ́ èyí táàrí tẹ́sìn ní ọwà tálíkọ̀ọ́ ní lọ́wọ́ àgbà òun náà gbọ́ ìtàmì jẹ́ olùgbàgbọ́ òdodo ni ẹ abẹ́lẹ́ ọ̀hún nínú àánú ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́ sí wa lọ́mọ náà fastaghfirullaha innahu wal ghafurur rahim alhamdulillah wassalatu wassalamu ala rasulillah وعلى آله وأصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله فاعلم بأن النار جهنم تغضب قال الله تعالى يوم نقول لجهنم هل امتلات وتقول هل من مزيد أقف الله وباوا يكي الله ولا الله نبوة محمد kó bá àwọn ará lè ràtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ajẹ́rí pé kọsọba táàsìn lẹ́yìn ọlọ́wọ́n ọba wa anẹ́bùwa Muhammad òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni ẹrú ọlọ́wọ́n ọba ni wọ́n ni tí àwọn èèyàn tí wọ́n bá ń jóná nínú ọ̀nà ọlọ́run tí wọ́n ń ọlọ́wọ́n jahannam ọlọ́wọ́n lá sọ fún iná jahannam pé so ti kún kẹ́kẹ́ so ti fúl àwọn ọ̀daràn àwọn ọ̀daràn tá a sọ fún ara níbi sí wọn àwọn afá sọ fún wọn àfá mi gan ọ̀daràn lọ́nà ọgbọ́n wọ̀nà nítorí pé tọ́lá ní ọmọ sọ kí n ṣe kí ní kí n sọ yìí gbogbo ẹni tó wà nídìí ìbàjẹ́ àtàwọn tó ń ṣe ìbàjẹ́ ọmọ náà gbogbo wọn àfi tọ́lá bá fèrè jì wọn ọlọ́run lá fún iná pé alimu àti bóò ni ṣé kò sáyè mọ́ so ti fúlù wọ́tẹ̀ kú lọ hálìmí mazidi ọlọ́run bá ní já ànámọ́ ọmọ fèsì fún ọlọ́run pé ayé sì kú ọ sàtúnra àwọn aláìgbọ̀rọ̀ míì tí wọ́n wọ̀ bí sàtúnra àwọn aláìgbọ̀rọ̀ míì tí wọ́n wà jọyìn àwọn tọ́wà ń bẹ̀ ayé sì kú ọ já ànámọ́ fẹ́ gan nígbà jẹ́ pé àwọn ẹni bú wọ́n pọ̀ láyé gan ẹ̀yin náà wò báyé ṣe rí tẹ́lẹ̀ àwọn èèyàn tí wọ́n pọ̀ bí bá àwọn èèyàn díẹ̀ àwọn kọ̀ọ̀kan báyìí ní ọmọ jẹ́ ní eré àwọn tó kù oyé olórí burúkú ni wọn tó ṣe jẹ́ pé ìdààmú ilé ayé táwọn táwọn táwọn kojú yìí àwọn nǹkan wọ́n jẹ́ sábàbí ẹ̀ kò yẹ káyé ó le tó báyìí kó nira tó báyìí ọlọ́run ọba aláàánú ó ṣètò ayé àti gbogbo tí ó jẹ́ ọ jẹ́ rọrùn fún wa gbogbo ẹ̀ lọ́wọ́ ń bẹ̀ náà ni ẹ má pé òun tó wo ọ̀rọ̀ oníṣúyẹ lérí kan o ìwọ náà wà ń torí pé bí àwọn eléyìí ṣe ń ṣàbòsí ni wọ́n náà ń ṣàbòsí fáwọn tẹ́ńbẹ́ lábẹ́ tẹ́ náà ẹ bá wo fọ́tò àwọn èèyàn báyìí ẹ kàn pé lágbájá wọn ló ṣe báyìí èèyàn pè ha irọ́ fọ́tò kálukú gbé káàkiri fọ́tò fọ́tò ẹ̀sìn ẹ̀sìn wọ́n ní ó ti lọ Mákà wọ́n ní máa gbààwẹ̀ wọ́n ní máa wákàtí márùn-ún wọ́n ní bọ́dọ̀ àwọn ló kéwú ẹ̀sùn mọ́ pẹ̀lú bá súnmọ́ ẹ mọ̀ pé ha iṣẹ́ já àdámọ̀ lè léyìn sí ọlọ́run kọ́mùsà ìsànú ẹni kọ̀ọ̀kan wà ọlọ́run nífa anzari tó kùn náàrùn tàlázọ́ ọlọ́run bá ní èmi kìlọ̀ fún yín ni ó kẹ́ máa wọ iná tí ń jó fèrèfèrè èyí kìlọ̀ fún yín ó ọlọ́run lóhun kìlọ̀ fún wa ọlọ́run nífa anzari tó kùn ń kìlọ̀ fún yín ó náàrà tàlázọ́ kẹ́ máa wọ iná tí ń jó fèrèfèrè la yaslaha illa al-ashqa ẹnìkan ò ní wọbẹ̀ àfọ olórí ibú olórí ibú kẹni tí ò lásọ lọ́rùn olórí ibú kẹni tí ò nílé olórí ibú kẹni tí ò lówó lọ́wọ́ olórí ibú lẹni tó bá wọná ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nálẹ̀ ní wọ́n yàwá tí wọ́n máa dáṣọ rẹpẹtẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nálẹ̀ tí wọ́n ṣiṣẹ́ náà ẹni wọ́n máa kọ́lé ra bàtà ẹni wọ́n máa ra mọ́tò gbà irisirisi ẹ bá wo pé kíbò ní sẹ́ńrì ẹ bá sunkún <laughs> níwọ́n náà sọ pé kọ́lọ́n sọ̀rọ̀ tiẹ̀ náà bẹ́ẹ̀ ibi ọlọ́mọsá sẹ́mi ibi lágbájá ọ̀tọ́rọ̀ orí ti ọlọ́dọ̀ ọlọ́ ọ̀daràn ní ọ̀pọ̀lọpọ̀ náà yẹn tójú bọ̀ tí wọ́n ti rí bọ̀ ọlọ́mọba alátúmúrò yóò ní náàrú láhìlì mọ́ kọ̀dà ọlọ́mọba ní iná ọlọ́run ọyàtọ̀ sí náà ti yẹn o ọlọ́mọba ní náàrú láhìlì mọ́ kọ̀dà iná ọlọ́run ọba tí wọ́n máa ń kó ni ọlọ́run sì ti sọ tí fi ń kó lẹ́ẹ̀kan ọlọ́run ni wọ́n máa kó tí ó jò alẹ́tì tàtọ́lẹ̀ alẹ́ àfún ìdá òun ó ara tán yóò tún lọ lè jó ẹ̀mí innaha alayhim mọ́sọ̀dà ọlọ́run ọba ní gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n bá wọ náà á tilẹ̀kùn mọ́ wọn ọlọ́wọ́n bá ní mọ́sọ̀dà dábàdé dàwọn síbẹ̀ tán àwà tilẹ̀kùn mọ́ wọn fi amadi mọ́mọ́ dada àwà gbé àwọn pílà rìbìtìrìbìtì ní àfi sọ̀rọ̀ àǹdí gbogbo náà àwọn pílà rìbìtìrìbìtì ọlọ́wọ́n bá ní òun lágbé sí gbogbo ojú ọ̀nà ọlọ́wọ́n bá lá ó ní àtò àwọn pílà rìbìtìrìbìtì síbẹ̀. Si kò sí pẹ́ ní ọkà láti síkú mbẹ̀ àfọlọ́wọ́n bá aláàtàwọn aláìkà tó bá rán pé kan lọ lè mú kú mbẹ̀ ìtumọ̀ ẹni pé inú òkùnkùn ni wọ́n wà kò sí malẹ̀ kò sátẹ́gùn kò sí gbádùn nígbà ìyàyí bá wá lágbára tán wọ́n ní ọlọ́run ní wọ̀nádà nínú àyà ọlọ́run ní wọ́n wá yanu gbogbo wọn wọ́n wá pariwo wọ́n pariwo ya Malik ìwọ malik malik tí wọ́n pè màláíkà ni o ni màláíkà tá a fi sọ iná ya malik wọ́n ni gbogbo wọn pariwo yẹ pé malik li yaqdi alayna rabbuka báwa sọ fọ́lọ́wọ́n bá rẹ̀ kọ́ wá pa káṣẹ̀ lè sinmi qala innakum makithun wọ́n ni malik ò ní ikú ikú òsíkú <laughs> máa ikú gan ti kú abẹ́lẹ́ nǹkan lọ́mọ́sá síwálẹ̀ ní rẹ̀ lọ́mọ́sá ṣánúwà واستغفر الله إنه هو الغفور الرحيم أقم الصلاة